bẹ̀rù bá gòkè tó bá kàn sálẹ̀ ó ní ibi for you má má jẹ́ kó dìdí pè mí gbàmígbàmí kan kò yẹ àgbà o ẹ̀rọ kó lé mi bọ̀ kò yẹ ọmọdé kí má ṣe ra rí fẹsẹ̀ sí kí má ṣe ra rí fẹsẹ̀ sí ẹjọ́ ẹlẹ́jọ́ kó má ṣe dìdí pè mí bábù wá rà o bábù. ẹja ńlá kí ló ń ṣẹlẹ̀. ṣàpòkì gbọ́dọ̀ wá ìjàmbá ọgbẹ́ náà. tó já èjì dé bọ́dì ìyá ńlá sílẹ̀ fún ẹja ńlá. báwo àmọ́ dé nà. wà á fẹ́ rí ẹ ládọ́tẹ̀. àkó sí wàhálà mo fẹ́ sáré gbà kan bẹ́ẹ̀ yẹn mo ń bọ̀ nà. máa ra tiẹ̀ náà ní hmm? present you buy. ẹ adúlọ ten five ani o. kò sí wẹ́rẹ̀. tiẹ̀ lè garajẹ́ lè lọ tiẹ̀ lè garajẹ́ lè lọ. Àkọ́tà bá ṣe wà máa búlọ́ọ̀kì ló wà máa búlọ́ọ̀kì ọ̀. Má jẹ́ A máa ṣẹ́tù ẹ̀yìn méjèèjì náà lórí ìṣe ẹ̀. Bàjẹ́ bẹ̀rẹ̀. les born. Good morning, morning. Honey, táyé bá ń jayé, tí bàbá ń jẹgbá, ìwọ ni màá ṣì máa fẹ́. Mm-hmm. I love you so much. Mm, I love you so much. Tí mo bá kú lẹ́ni, tí mo bá kú lẹ́ni, inú mi á dùn lọ sọ́nà ọ̀run pé mo ní ẹ láyé mi ẹni bá wá ṣe kí n tún jí kí n padà wáyé ọ̀dọ̀ rẹ̀ ni màá tún yá ìwọ ni màá tún tún fẹ́. Baby, I love you so much. I love you too. Happy anniversary. Wow, it's our anniversary. Yes, it is. Happy anniversary, baby. Wọ́n ní kí n mú ẹ lọ, wọ́n ní kí n bí ẹ ṣeré lẹ́lẹ́ mi. Anywhere. Anywhere. Yes. Are you not going to work today? Oh, baby. <laughs> èmi lọ̀gá ara mi náà mo níṣẹ́ mi tó bá wọn mi mo lè lọ mo lè má lọ all I want to do is just stay and have fun with you today so bulu fẹ́ anyway today is special day for us. yes so where do you want me to take you. anywhere anywhere. okay. I will take you to somewhere amazing today. Okay, can't wait. I love you. I love you too. Love you, love you, love you, love you, love you. Love you. ah. Are you, are you awake? Yeah. Okay. Okay, you make tea for me. Okay. Oh. ṣe báyìí ṣó dá lé mi rú ni how could you send something like that to me. I don't understand what you're talking about. Ah, o ṣe máa lò ó understand. ó ṣàmọ̀ pé mo ti marry o dẹ̀ ń send picture tayà lọ́jọ́ yẹn ṣé mímọ ní pé kò delete ẹ̀ ni kí lè tó ṣe delete ẹ̀. Ah, látọ̀dún wo I deleted it long ago. ẹ ẹ tó delete ẹ báwo ló ṣe wá lórí fóònù mi ah, o de wa mo jí làárọ̀ o wá send gbogbo pictures yẹn sí mi wẹ́ẹ̀. èmi send the picture sí how when mi ò lè parọ́ fún ẹ i didn't send any picture mi ò mọ kankan nípa nǹkan tó ń sọ ẹ. báwo ni picture yẹn ṣe wá i don't get it. báwo mo ṣe fẹ́ mọ̀ wait ṣé nígbà tó wo nọ́mbà tó send pictures ẹ jọ sórúkọ mi ló gbé wá ni. i would suggest you should call the number àbí wàá lè mẹ́ni tó send ẹsẹ̀. Ah, ó ah, eh, mọ nǹkan tó ṣẹlẹ̀ I'll call you back ó dà ẹ̀pọ̀ kan mi ti ń pè mí I'll call you back ẹ́ eh? all right all right take care. à ń ṣe à ń jẹ́ wa. Ah! Eh, ẹ ah, káàárọ̀ ẹ káàárọ̀ yes ma. báwo náà ti rí. fine thank you ṣé wàá okay. all right kí ló ṣe yẹn look so worried. no mo wà okay kò sí kankan ṣé ẹ ti wà mẹ́rin ti pẹ́ ni àbí. Oh, mi ṣe bọ́tà láti bẹ̀rẹ̀ sí i ẹ̀gbọ́n mi ń kọ́. ó wà nílé. Suela, ela machucou a gente. O quê? Honey. babe Oh yeah, can we tún ṣe náà. i'm sorry mi sáré complete makeup mi. bọ̀dá mi bó lẹ́ ń lọ láàárọ̀ yìí náà. kí ni tiẹ̀ pẹ̀lú bí tá à ń lọ mi ń gbéyàwó mi jáde. àbí. má bínú ẹ ṣe wá fẹ́ fèmí nìkan lẹ̀ sínú ilé ni. ó jẹ́ tọ́jú ilé. ẹ má wọrí máa bá yín ràn kọ́ Honey, are you okay? Yes, I'm fine. It doesn't look like you're fine. Are you okay? I am. Nothing is wrong with me. Baby, I am your husband. You're my wife. Tí èèyàn kankan bá more èmi máa mọ̀. Ìyàwó mi ni. And um, ìyàwó mi ni. Tí nǹkan máa ń ṣe ẹni kò mm, okay, just that I have slight headache. So why didn't you tell me you have slight headache? That occurred only. Nothing. Hmm? It's nothing. Mm, count it as something. So, ṣé I kí n tán padà? No, you don't have to. You can ní fẹ́ ká pẹ́ níbi tá à All right then. Tá a bá débi tá à ń lọ, màá tètè padà wá kó lè lọ I'll be fine. Mm-mm. No. <laughs> Oh ṣé fẹ́ ṣe mẹ́rin self medication fúnra ẹ̀ ni you have to see a doctor okay? and I love you. I love you so much baby. Oníbi sọ̀rọ̀ kí ló dé ẹ̀jọ́ oúnjẹ yìí. Ah. mo ń tẹ. bùrá mi jẹ́ ṣe fúnyàwó ìyàwó yìí jọ. mo ṣàkíyèsí kí n kàn wá sí mo jẹ bẹ́ẹ̀ nǹkan tó jẹ́ lọ́wọ́ ẹ̀ wọ́n ní kò sí nǹkan tó ń ṣòro ó kì sọ pé òun ní ẹ̀rọ rẹ̀ ò jẹ́ then she I asked her to say the doctor she said no. kí ló ṣe é gangan ẹ sọ̀rọ̀ náà lọ́jà èmi mọ̀ pé jẹ́ tuntun tó báyìí kí. she's okay oh okay. kò sí wàhálà tó bá sọ bẹ́ẹ̀. ẹ̀gbọ́n mi mo fẹ́ rí mi o ọ̀rọ̀ yín lẹ́wà very very important mo lè fẹ́ kó jèmi àti mi nìkan. no nǹkan tó bá fẹ́ sọ fún mi nísìn. no mi lè sọ fún yín nísìn mo fẹ́ kó jèmi àti mi nìkan. nǹkan tẹ bá fẹ́ sọ ẹ sọ ìṣojú mi náà nà ọ ṣe bí one big family ni wá àbí. àti ẹ̀rọ fún ọ́nì ìbọn ṣá iṣẹ́ ọ̀rẹ́ yìí. ẹ ẹ ìgbà wo ni ìyàwó mi di àlejò olólè mi wọ́n tó bá fẹ́ sọ sọ fún mi nà ó. ẹ sọ pàlejò ni ọwọ mo fẹ́ kó jẹ mi àti yín nìkan tẹ wá mọ̀ pé fẹ́ kí mi àti kájọ sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín èmi àti yín nìkan ni àwọn à ń bẹ ní ọmọ àjọpọ̀ àṣọ. oge tó bá àtọ̀ṣù kan o o ti gbọ́. kò sí wàhálà ń gbà ẹ. Honey, oh, eat your food now. Yes, I am eating You don't want me to drag you to the doctor? Come you. ọ̀rọ̀ tí mọ́wọ́ ti mẹsẹ̀ wọ́n máa jẹ́ kó di ti pè mí gbàmígbàmí kan kò yẹ àgbà o ẹ̀rọ kó lé mi bọ̀ kò yẹ ọmọdé kí má ṣe rárín fẹsẹ̀ sí kí má ṣe rárín fẹsẹ̀ sí ẹjọ́ ẹlẹ́jọ́ kó má ṣe di. Hello Ṣẹ́gun mi ò wá òkè rárá mi ò wá mi ò gbọ́ látọ̀dọ̀ ẹ̀ làwọn. Um, mo rí mẹ́sẹ̀jì ẹ̀ lálẹ́ àná lóòótọ́ ọ̀nìgbà tí mo dẹ̀ ká tán I tried calling the number severally, but kò The same thing náà ló ń sọ lọ́dọ̀ mi, ó ń sọ not reachable mi mọ nǹkan tó ṣẹlẹ̀ sí Ṣẹ́gun, I'm scared, I am ń já. Wo ẹni tó send picture yẹn sí mi, tó bá wo message tó tún send pẹ̀lú ẹ̀ the last time to send message. Ó the next person that will see the pictures after me is my husband. I don't want him to see it mo pé tí Fọlá fi lè rí píkítọ̀ yẹn báyìí wàhálà máa ṣẹlẹ̀ nìyẹn gbogbo nǹkan máa dàrú nìyẹn mi ò dé fẹ́ kí ilé mi dàrú abirú kí leléyìí tí mo ṣe àmì sí báyìí torí Ọlọ́run. Ẹwà <laughs> um, you know what don't get yourself worked up ma worry I won't stop calling the number until I get to the root of this I promise. so fira ẹ lọ́kàn balẹ̀ ṣùgbọ́n. Um, I'll call you back. I'll call you back. I'll call you back. Yeah. Ma, uh, all right. Take care. Yeah. A máa sọ̀rọ̀ later. All right. Ah, àǹtí wa. Ṣé wàá pa? Oh, okay, ókè Ah, but I'm ńkọ́? Ah, kò máa tí ì dé ní mo reason tí o ṣe tí by this time. Wọ́n ì the ì by this time. See mo the sọ fún wọn pé mo fẹ́ bá wọn sọ̀rọ̀. Kò sí wèrè. Ẹ̀yin fẹ́ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣé ẹ lè sọ nǹkan tẹ fẹ́ rí fún ẹ lè sọ fún mi ni kémi náà tẹ bá yín bá sọ̀rọ̀ àbí. àti ẹ̀wẹ̀ fún ọ́nì ṣá ẹ má wọrí ẹ má fọ ọ̀rọ̀ ara yín náà ni. ọ̀rọ̀ ara mi. ọ̀rọ̀ yín náà ẹ má wọrí. ok mi ò wọrí bọ ṣé ti jẹun ṣá. ǹjẹ́ ọmọ lórí á wà nǹkan jẹ má wọrí ìsìn ṣe gan mo wà okay how far now. ah o ti wà lọ́dọ̀ ẹ̀ ah o dẹ̀ níbi tí mò ń lọ o. mo máa dọ́dọ̀ in the next fifteen minutes jẹ́ kí n sáré tàn padà. ọlọ́run ṣé o. Ah, ṣẹ́gun ṣẹ́gun wọ́n ah! kú ah, ọ àmúrógó ah! ṣẹ́gun ṣẹ́gun dídì ṣẹ́gun ẹ káàsán sá. hello from the state CID. ẹ wo ẹ wo bó ṣe wáyé ẹ wo mi mọ̀kọ́ tó ṣe o ẹ mi mọ̀kọ́ tó ṣẹlẹ̀ o ṣẹ́gun ò dẹ̀ di. woman from the state CID please don't say a word you are under arrest. For what? Don't say anything. <sighs> Oh, Don't say a word. Anything you say will be used against you. Ma, move. Move. Move. Under arrest. Ow. You stay with the cop. I'll call the ambulance. Don't you say. ọ̀gá sà mi ò kọ́ yín níṣẹ́ yín o. bó ṣe rí ẹni tá à ń sọ yìí the suspect in question ìyàwó ilé mi ní ilé ẹ̀mọ́ dáadáa ó lè hàn ti fly bí ṣe wà yẹn tábà wà ní kò lè déètì ẹ̀ pa bí ṣe máa pààyàn fún kí kí ló ẹ̀ fi ṣe. Mr. Fola. Yes, sir. ẹni rírì ò jẹ́ ni mímọ̀ ṣé rí nílé ayé yìí àwa ti rí a lot and um, ṣe rí ohun tí ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ nínú aráàlú ò mọ̀ làwa mọ̀ eh, ọ̀pọ̀lọpọ̀ ìwádìí la ti ṣe tá a fi mọ̀ yí pé ohun tí ó ń gbénú ọmọ ènìyàn ń gbà mí tó fi ń hùwà alájọgbé ẹni yẹn pàápàá lè máa mọ̀ ìyàwó yín la bá ní scene of the crime ìgbà tó ń pe ọlọ́pàá ìyàwó yín la bá pẹ̀lẹ́ nìyí with her hands stained with blood. blood. yes. Ah. ṣé rí nǹkan tó jọ wá lójú ni pé èèyàn lè fẹ́ ran victim lọ́wọ́ ṣùgbọ́n àwa wòye pé ẹ má jẹ́ ká fìyà jẹ aláìṣẹ̀ o ìwádìí wa fínífíní wá fi hàn wáyé pé ìgbà tá a search báàgì ìyàwó yín àríyá glove níbẹ̀. glove nínú báàgì wa. yes hand glove yìí ṣé ni wọ́n fi máa ń hide evidence ni tí èèyàn bá fi ọwọ́ lásán tó bá fi di weapon mú tá a bá ṣe forensic investigation print ẹni yẹn àárẹ̀ àmọ́ tí èèyàn bá lo glove àní rí ìwádìí kankan àwa tún probe further àwa rí wípé àwọn méjèèjì wọ́n ti ní relationship tẹ́lẹ̀ a lè sọ bóyá relationship yẹn ṣì exist. ẹ sà ìyàwó mi àti ẹni tó pè wọ́n ní relationship. yes Jesus Christ. ìyẹn la fi wá wòó pé glove relationship ìyàwó is a prime suspect. Um, Mr. Fola ohun tí mo lè advise yín tó ṣe kókó jù nísìn o ní pé kẹ́ lọ get a very competent lawyer. ah ṣé ti tó bẹ́ẹ̀ yẹn ni mm. a lawyer. oh yes láti defend ìyàwó yín because ọ̀rọ̀ tó wà lẹ́yìn murder case ni o ah, and grant him on a bail Ah. Uh, uh, sir, can I at least see her? Why not? Why not? I don't know anything about it. No, no, no. I don't know you. I don't know you. Ọ̀gá ọlọ́pàá sọ fún mi pé ọba ẹni crime scene yẹn tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ lọ́wọ́ ẹ̀ ọ̀nà tó wá rí glove inú ẹrù ẹ̀ tó fẹ́ fi conceal evidence. ajínkìlì ṣùṣe mi ẹ glove ṣebí gloves mo rà ní supermarket ni i bought for me and you it's just a bad glove i swear i didn't do it. Madam. sọ. so um, bet glove ni glove to one ní yes. okay. báwo ló ṣe mú ẹni yẹn kí ló lọ ṣe ń bẹ tó fi di pé ọwọ́ tiẹ̀ ló ń kú sí má sọ fún mi má sọ fún mi dp sọ pé wọ́n ṣèwádìí xl nìyẹn ẹ ti fẹ́ra yín rí dáadáa so so ó kú òun lé mi ó lọ bá xl are you cheating on me. yes my ex boy was a long time ago eight to nine months ago. I... Wow. Ọmọ ìpadà bọ́mọ mi lọ́wọ́ ṣá. So beautiful. Ah, ah, what are you doing? Um, sorry, um, no, mo kàn take àwọn short kan ni. Why? Just for the memory. Excuse me, delete it. Memory wo ló ń keep now? Am, I not here with you? Delete it. Ó mọ̀ pé mi ò fẹ́ wà lọ́mọ pé mo ti marry. Okay, now. deleted. Good. Ah, kò ń ṣe pé mi ò trust ẹ̀ but. Ah, ṣé mo pé irú nǹkan báyìí anything can happen tó máa ṣe máa ya picture mi àti ẹ sórí fóònù ah ah it's not supposed to be. ẹ wá but you know mi ò fẹ́ kó lọ ṣá. mo ṣe pé ohun mi náà kì í lo àmọ́ ah, nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà ni so please let me just take my leave i'm not comfortable anymore with the picture. Please. no no ṣe bá mi ṣe rédíò sí i now i'm no, no, no, i'm no, no, I'm you. Mm -mm. you i'm married. Oh my God. I asked him to delete it. Big show. I don't know it's going to get to this. Please help me. I'm sorry. I didn't. It was once. Please. You, you, you, you slept with him. It was. You had sex with him. Eh, yes, yes, yes. We had sex. You are my wife. You are my wife. You're married to me. We were married. You went to another man, your ex, and you slept with him. Yes, yes, yes. That was the last time I swear I didn't cheat for you again after that day. I'm sorry. I'm so sorry. Please help me. Let me get out of this. I'm sorry. So so you you you got married to me, you went to your ex, you slept with him. After sleeping with him, you killed him. It was a mistake. Please, you need to run. Please don't leave me. Please don't Officer! <laughs> Oh, tòkè tó bá kọ sálẹ̀. ó ní bí a máa gbé ta. ó ní bí a máa gbé ta. ni lẹ́nu. ó máa bí ẹni ṣègbàgbọ́ ṣẹbọ ó tójọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú. síbẹ̀ ní next week lẹ́ máa dé ni. èmi <laughs> kò possible ṣé o mọ̀ pé téèyàn bá ń rìn ó ní láti máa fura in the nineteen ninety six tí èèyàn kan lòun ń travel ó sọ gbogbo movement ẹ̀ fáwọn èèyàn wọ́n dẹ̀ lọ cross ẹ̀ wọ́n dẹ̀ padà nù so ló kọ́ wa wípé tó bá ti ń lọ síbì kan tó bá fẹ́ rìnrìn àjò six days sọ fún wọn pọ́jọ́ méjì ló máa lò má sọ bí tó ń lọ direct fún wọn. Hmm bẹ́ẹ̀ ni ti rí. báwo wá ni ṣé gbogbo ilé wà òkè ṣé kò sí problem kankan. ọkọ ilé wà kankan. kí ló ṣe lé. ilé ń gbóná ọkọ ṣẹ́gun ti kú. yé ṣẹ́gun ṣe kíni. wọ́n ti kú. ẹ gbogbo mo rí ṣẹ́gun lọ́jọ́ tí mò ń travel rí. ọkọ ọjọ́ tí ẹ rí ọkọ ṣẹ́gun yẹn ọjọ́ yẹn ni wọ́n pa wọ́n olúwa ò olúwa ò owó ńlá lẹ dá owó ńlá lẹ dá ọmọ tí ó lè sọ̀rọ̀ tán ó lè sọ gbogbo ọ̀rọ̀ ẹnu ẹ̀ tán lókè ta ló pa kí ló ṣẹlẹ̀. ṣàdédé ni mo wà nílójú yẹn tí mo gbọ́rọ̀ ìbọn gbà táwọn ọlọ́pàá máa débẹ̀ wọ́n bá lédì kan nu yàrá. lédì kan ṣé wọ́n ti pa lédì yẹn padà. wọn ò pa o. wáyé. ó wà ní police station. ẹ kí ló ń dúró sí láyé ó kó ti pa màá. ó ń jẹ́ kó yé wọ́n pé òun mọ̀ nípa ikú tó pa ọkùnrin nǹkan ló pa ọkùnrin ẹ̀dá mi sí wọ́n ló bá nìyẹn. because in the ordinary case ẹni tó wà nù ilé tó kọ ọlọ́pàá gangan like you said òun ni suspect number one tó pa ẹni yẹn so that means wọ́n ló máa pa. ọ̀nkú hmm? bóyá kẹ ẹ gbé báàgì sílẹ̀ kẹ lọ bá wọn police station pé kàn wá mú mi. ooo oh, wọ́n sì máa wá mú ẹ wọ́n sì máa wá mú ẹ ẹ <laughs> nífẹ̀ẹ́ mi kàn kàn kàn kàn kàn kàn that reminds me ọjọ́ tí mò ń travel ó ní arákùnrin kan tí ó béèrè ṣẹ́gun tí mo dẹ̀ ṣe analysis ṣẹ́gun lóríṣiríṣi fún bọ̀bọ̀ yẹn in fact mo parọ́ fún bọ̀bọ̀ yẹn lọ́jọ́ yẹn pé kò sí ṣẹ́gun nínú ilé but mo um, ń fura pé bọ̀bọ̀ yẹn ló máa padà wọnú ilé tó máa lọ ṣiṣẹ́ ibi yẹn so you go straight to the police station go and tell them pé mo mọ̀yàn tó pa. ọ̀gùn ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ bóyá ẹ máa lọ sí station yẹn fún ara yín ẹ máa lọ sọ fún yín pé ẹ ti mọ ètò pọ̀nkú ṣẹ́gun kán wá arrest ẹ. ẹ kò sí nǹkan tó bàjẹ́ mẹ́ṣẹ́ bí mo fẹ́ lọ jẹ́rìí òótọ́ ni mo fẹ́ sọ nǹkan tójú mi rí ni. ọ̀nkú ẹ lọ gbé báàgì sẹ́ẹ̀ tí mi fẹ́ lọ sọ fún un. màá tiẹ̀ wẹ̀ màá jẹun tí n bá wá wẹ̀ tán tí n bá jẹun màá gba police station lọ because in the nineteen eighty nine tírú nǹkan yẹn ṣẹlẹ̀ ga ọ ga gan ni ó lágbára ṣó ti wá yọjú sí wọn ṣá. yọjú. àní hmm. wọn jẹ́ kí n lọ wọn jẹ́ ń débẹ̀. o ò yọjú sí wọn kí ló dé. sórí bó ṣe ń bí mi yìí èmi náà ṣe ń bí bọ̀dá mi wọ́n sọ fún mi pé bọ̀dá mi ò sọ anything wọn ò sọ anything. àwọn náà ń kọ́. ó wà ó wà ṣùgbọ́n òun ò lọ bẹ̀ kò débẹ̀ mọ́ bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ yìí. wọ́ọ̀ lọ mọ́ wọ́ọ̀ tún jẹ́ kí ìwọ náà lọ ah yín ò bójú mu tó o bó kí ló wá lè ṣẹlẹ̀ gangan. nǹkan yẹn gangan ni ò tí wáyé mi ṣé bí mo ṣe bí mí yìí gangan bó ṣe ń bí mí yìí mm. lèmi náà ṣe bí wọn àníbọ̀dá mi ò rí nǹkan kan sọ sẹ́ẹ̀ mi ò mọ̀ mi ilé sọ pé nǹkan báyìí. ṣé mo advice tèmi máa fún ẹ bí a kò pè wọn níwọ ọkàn àwọn ọkàn lẹ́gbọ̀n sábúrò kò bí wọn nǹkan tó wà ń di ẹ̀ torí kò dáa tó bá lọ yọjú sáǹtì yẹn o ó má dàbí èèyàn burúkú ni. ojúrò ṣó fún pé bí a ṣe bá bí wọn léèrè bí wọn lè ṣàlàyé fún mi. èmi ò mọ o mo kàn ní kó o try again ó dẹ̀ down ó dẹ̀ máa lọ lẹ́yìn kò tiẹ̀ make sense rárá tó bá yọjú sí wọn. máa try máa try tọ́nà bá lè jẹ́ kí n lọ máa try. ọ̀rọ̀ máa try kò ṣe ni kò lọ kò make sense náà báwo ló ṣe ní yọjú sí wọn kò dáa o. láìpẹ́ ṣé bó ṣe wà yìí ò láìka rẹ ni jẹ́wọ́ fún mi ta ló pa Ṣẹ́gun. ìwọ kókó pẹ I swear I'm saying nothing but the truth mi ò mọ kókó mi kọ́ ni mo pa. will you keep quiet kí ló wá ń ṣe ń bẹ̀ lọ́jọ́ tá a bá ń bẹ̀. it was just a coincidence bí mo ṣe wọlé kò pé two minutes tí mo rí òkú ẹ lẹ́yìn náà dé yẹn I swear I don't know anything about it bíbí kọ́ ni mo pa handbag ẹ glove tó wà nínú ẹ báwo ló ṣe jẹ. just a mere bat glove ni mo rà ní supermarket mo lè gbàgbé láti mú kúrò nínú bag mi i swear i don't know anything about it ẹ jọ̀ọ́. madam you need to help yourself lórí kéèsì tó wà nílẹ̀ yìí àbí ìwọ mọ̀ ṣó láàkì bó ṣe wà mí báyìí ni. ẹ̀sùn ẹ don't know anything about it please help me I don't know. kò ní mo pàṣẹ ẹbílẹ̀ mi ẹ̀sùn ètò gọ́ọ̀rẹ́ mi kan. yeah, um, uncle. Sir. báwo ni ẹni yẹn ṣe jẹ́ sí Ṣẹ́gun gangan àti wípé ṣé ẹ mọ ibi Eh, your first question bó ṣe jẹ́ sí Ṣẹ́gun mi ò mọ̀. Eh, the second question ni wípé ilé tó ń gbé eh, bí mo ṣe ń bá story mi bọ̀ láti bẹ̀rẹ̀ like I said earlier mi ò mọlé tó ń gbé but ó wá bá wà nínú ilé tèmi ń gbé ni. alright alright ó wá sínú compound yìí báwo lẹ̀yin ṣe wá mọ̀ pé òun gangan gangan ló pa ẹ nìyẹn. ọ̀gá <laughs> ọlọ́pàá um, òun ló ṣiṣẹ́ yẹn because um, in the nineteen eighty seven incident kan ṣẹlẹ̀ ojú mi kòrókòró báyìí ló ti ṣẹlẹ̀ the first person tó máa pọlọ́pàá báyìí gbàgán suspect number one number two lẹni tó rìn wọnú ilé bíi yẹn òun ló shoot ní forehead suspect number two reason tí mo ṣe ni ẹ láti wá bọ̀bọ́ yìí kàn nìyẹn. all right ẹ ó kàn dùn mí pé àmọ́ bá ṣe lè rí ẹlẹ́mọ̀bí tó ń gbé àwa máa continue pẹ̀lú wàdìwà anyway. Um, ah, oh, okay. oh okay jẹ́ kán wọlé jẹ́ kán wọlé. Anyway, um, it's okay. I won't. See... Oh, Mr. Fola. Yes. Ẹ jókòó. Thank you very much. Charlie, <laughs> situation is mò ń sọ yẹn mo fẹ́ kẹ́. Ẹyin ẹ wọ ẹ <laughs> máa wọlé ah, ah, sa. So I'm lè to lọ ti eh, because um, eh, bí ó bá ṣe ń lọ bí ìwádìí wa bá ṣe ń lọ. Hello. Hello. Kí ló sorry sir excuse me ẹ ẹ mọ̀ mí. ojú yìí wọn rí rí ẹ ẹ sà issue tí à ń sọ̀rọ̀ ẹ̀ kí wọ́n tó wọlé ẹnìyẹn rè jẹ́ ẹ ti gbàgbé ojú yìí ẹ wò mí pẹ̀lú ìlà yìí ẹ wò mí tìlàtìlà àríra rí à communicate rí. Mr. Fola ṣẹ́yìn rí wọn rí. no not at all but the way tó ṣe ń sound bó ṣe ń sọ̀rọ̀ yẹn ohun wọn àti bó ṣe ń wọ̀n bóyá èèyàn kan ti máa ti mọ̀ tipẹ́tipẹ́ but níbi tí mo ti wá rí wọn rí gbogbo ni mo lè pè. there you go hmm. ibi ta ti mọra gangan náà ni mo ń try láti explain yẹn ẹ ṣe lọ́jọ́ tẹ wá sí compound wa. níbo ni compound yìí. nílé wa lẹ́kọ̀ọ́ bí tẹ́lẹ̀ ń béèrè ṣẹ́gun tí mò sọ fún yín pé ṣẹ́gun ò sí sorry eh? sorry ta ló ń jẹ́ ṣẹ́gun neighbor mi tí mo gbé bag tí mo ní mò ń travel tí mo sọ̀tàn 1987 fún yín mo tún padà sí ti 1986 do you remember. oh no no no no no no mr Fọláni ìyàwó wọn la arrest tó wà ní custody wa tá a fi pè wọ́n yí pé kí wọ́n lè mọ̀ pé ìyàwó wọn wà ń bí ìyàwó wọn ni main suspect wa. ìyàwó mi wá wò ẹ jọ question kan ni kẹ́ bá mi bí wọn ìsímiri or ìnósímiri ó tán. I, I no see you re. nice one ṣe gbọ́ nineteen eighty seven you no see me re. Ẹ ẹ please read later. N thirty seven um, báyọ̀ ọmọ ọdún mélòó ni mi ten sorry eighty seven. Okay. Uh, uh, um, um, gentlemen, Sherry, um, Mr. Fola, yes, sir. Uh, ìfọwọ́sowọ́pọ̀ ẹ̀yin aráàlú pẹ̀lú ọlọ́pàá ló ń jẹ́ ká máa ṣe àṣeyọrí. Sure, sir. Um, tá a bá ń ṣèwádìí wa lọ́wọ́ tá a wá rí ẹnìkan tó ní òun rí ẹnìkan at the scene of a crime ó di dandan ká fọ̀rọ̀ wá aró ẹni bẹ́ẹ̀ lẹ́nu o nítorí ìdí èyí ẹ ní lè lọ sílé. good. ẹ fẹ́ mú mi dúró fún question. yeah. no problem without pleasure. ẹgbẹ́ gbàgbé kí ló ṣẹlẹ̀ rẹ máa ń parí rẹ máa ń mọ rẹ bù jẹ tó síkì. àbí àbí àbí àbí àbí àbí àbí lè háì ní ọlọ́pàá. Ah, wọ́n dín dòdò lórí ẹ̀ ni. what's wrong with that. i don't i don't understand. ọmọ mi tó wà ṣá. ẹ eh, sà in nineteen fifty seven. no no no i mean you cannot talk to my sister. what what do you mean. no no no no. mr fola mr fola mr fola. every one of you should apply caution here. no problem sir no problem sir. but máa dín pẹ̀lú ẹ̀ máa dín pẹ̀lú ẹ̀. uncle sir. mo rí i pé historian ni ṣe rí lọ́wọ́lọ́wọ́ yìí ẹ jẹ́ ká ṣe iṣẹ́ tó wà nílẹ̀ ẹ má wọrí ẹ má lọ. ẹ máa tún máa thank you very much kò sí wàhálà ẹ criminal emu criminal this is criminal emu dada dáadáa criminal ẹ gbọ́ criminal lè lè máa lè. ẹ ìwọ wá ń bí. ọ̀rọ̀ ìṣe ìyá mi lẹ́nu ó ní ìwà àtẹ̀yàn jọ lọ sí station wọ́n wa dìtẹ̀ wọn wọ ọ̀jẹ̀ kọ́ wálé. ó mọ nǹkan tó ń yà mí lẹ́nu máa yẹn ń tó lóun máa nà mí níṣẹ́ ó wá jà mí lẹ́nu bó tún wá ń takò ẹ̀gbọ́n mi báyìí níṣojú àwọn ọlọ́pàá. ó mi ilẹ̀ ìgbà wo ló máa wá dé báyìí. èmi rè wọ rè wọn bí mi lè lè báwo lọrùn ṣe rí ṣé mo kú rí ni. ṣó wáràǹtì ẹ wà lọ́jọ́ yẹn. wọn ò rí wọn o rí wọn lọ́jọ́ yẹn o gbọ̀dọ̀ gbogbo nǹkan tó kàn ṣe lọ sí inú ibẹ̀ yẹn ó kàn kàn bí èmi ni o. Ah. maybe we should go there and go and check on them díẹ̀ ló fi tọmọ ni kó ṣàṣe bù dànù. n hmm, ò mọ nǹkan tó ń ya èmi lẹ́nu ni pé máa yẹn ń ṣe mí bíi pé mi àti ẹ ti ríra wa rí ṣe mí pé bí a mọ̀ mọ́ rí wọn kó bọ̀dá mi náà máa ń kó obìnrin. àjọ mọ̀ kó bọ̀dá fọlá láìkó obìnrin. Ah, ọjọ́ tí mo sọ fún yín pé mò ń bọ̀ ní ọ̀dọ̀ yín hmm. bọ̀dá mi jáde bí bọ̀dá mi ṣe jáde mo lè tẹ̀lé wọn mo ṣe ń tẹ̀lé bọ̀dá mi mo ń tírèzì wọn lọ inú ilé tí bọ̀dá mi wọ̀ yẹn ibẹ̀ ni màá yẹn ti jáde hmm. ilé yẹn ni màá yẹn ti jáde so bí màá yẹn ṣe jáde èmi àti màá yẹn àríra wa bó kókó tí òye ní bí ọ̀rọ̀ yẹn sì ni pé àpàyàn àpàyàn báwo ló ṣe wọnú ọ̀rọ̀ yẹn kò tí ò tí ì yé mi because ah, mi ì rí mi ì rí understand. dúró náà n tó ń sọ fún mi sì ni pé inú ilé yẹn ló ti pààyàn. Ah, inú ilé yẹn ló ti pààyàn. Ah. Hmm. ṣé o mọ advice tèmi máa fún ẹ á dáa kó rí bọ́ọ̀dà níwọ̀ kan àwọn kan kó o tó sọ ẹni tì fáwọn ọlọ́pàá o rí wọn ná kó jẹ́ kó yé wọn wípé orí wọn lọ́jọ́ yẹn kó lè sọ òótọ́ ọ̀rọ̀ tó wà ń di ẹ̀ fún ẹ torí ó ṣeéṣe kó jẹ́ pé iṣẹ́ ni bọ̀dà lọ gbà ń bẹ́ẹ̀ yẹn ó ṣàmọ́ṣẹ́ tó ń ṣe kó má lọ kó bọ́ọ̀bọ̀ọ̀bọ̀ bọ̀dà lọ́wọ́ o ó mọ̀rọ̀ àwọn ọlọ́pàá ọ̀rọ̀ àwọn ọlọ́pàá lé o ó ya wèrè gan o. sí hmm. wàhálà wàá try wàá try wàá try láti ah iṣẹ́ aláìkí ló ń kọ̀ báyìí. ọ̀fíìsà ẹ kàn ń wò mí ni o nǹkan tẹ́ máa gbọ́ lẹ́nu náà lẹ́tí ń gbọ́ yẹn mi ò mọ nǹkan kan pa ẹ̀ ọlọ́mọdé ara kò bá mi mọ anything. ó ló mọ nǹkan kan pa ẹ̀ ṣé ẹni tó rí ẹ lọ́jọ́ yẹn ló ń parọ́ ni àbí ìwọ. kàfíìsà kí ló tẹ́ ń tó rí mi lọ́jọ́ yẹn lè parọ́ tàbí kẹ́kọ̀ọ́ má fẹ́ parọ́ kó jẹ́ pé wèrè ni ṣe ṣe test fún bóyá ó lárùn ọpọlọ èèyàn rí mi for the first time nígbèsí ayé ó dẹ̀ sọ pé òun ti pàdé mi rí mi kan lẹ́ẹ̀kan kò dẹ̀ sọ pé òun mọ̀ mi ládùúgbò bóyá àjọ ó ní òun rí mi lọ́jọ́ kan níbì kan ẹ̀yin náà ẹ̀rọ owó náà ẹ̀rọ owó irú nǹkan tó sọ yẹn ẹ wo the other time tí um, ọ̀gá sọ fún mi pé máa dó àwọn need láti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi mo dá wọn lóhùn jọ ẹ̀ mi mọ̀ pé tó máa tún invite mi padà ẹ̀ tó máa béèrè question ẹ̀ lọ́wọ́ mi ò mọ anything o ọlọ́run rí mi mi ò mọ nǹkan kan o. ó lóun pàdé ẹ lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. officer ṣebí his own word against mine ẹ jọ ẹni tó lóun pàdé mi tó ní mo béèrè ìṣẹ́gun lọ́wọ́ òun ṣàgbófinró ni because no constitution Nigeria agbófinró bíi tiyín nìkan ló lè establish fact pé mo rí kíjọba dẹ̀ kó rí civilian bíi tèmi ṣé ẹ mọ̀ rí ẹ mọ̀ bí tó ṣe mọ̀ mí rí ẹ mọ̀ bóyá ẹnìkan fẹ́ set ni up ṣé ẹ mọ̀ bóyá ẹnì yẹn bóyá òun gangan mọ̀ mí rí ó èètì ni tèmi ò dẹ̀ mọ̀ bí mo ṣe wà yìí architect ni ẹ kàn imagine bóyá mo ti wà nù díìlì ilẹ̀ kan rí òun dẹ̀ mọ̀ mí ó dẹ̀ sọ orúkọ bẹ́ẹ̀ fún mi kò dẹ̀ kí n ṣàgbé òdu kò kí n ṣe uniform man kankan ó dẹ̀ máa sọ orú ẹ̀ ṣé ẹ pé ọ̀rọ̀ tó sọ ẹ kò fẹsẹ̀ múlẹ̀ lábẹ́ ìjọba lábẹ́ òfin orílẹ̀-èdè then ṣé ẹ tiẹ̀ ti gbé màá yẹn lọ sí ilé alárùn ọpọlọ gan wọ́n ti ṣe mọ̀ bóyá alárùn ọpọlọ ni èmi ò mọ kọ́kọ́ ọlọ́run rí mi mi ò mọ anything. O ní o mọ ṣẹ́gun how come báwo ni ìyàwó wa ṣe wà mọ́. ọ̀sẹ̀ ilé tẹ ìsọ̀yọ́ tó fọ́ ni èèyàn tí mo mọ èyí lè má mọ̀ èèyàn tẹ́yìn mọ̀ èmi lè má mọ̀ for instance àwọn tẹ́yìn èmi àti yín lè jẹ àlèmọ́ra ń sìn ẹ̀yin máa ma àwọn èèyàn míì tẹ́mi ò mọ̀ èmi náà máa ma àwọn èèyàn míì tẹ́yìn náà ò mọ̀ ẹ wá fi bi ẹ fi bi áńgò ìwò tó bá jẹ́ pé ọ́fíìsà obìnrin ẹ̀yin àti wọn ọkọ àtìyàwó ni yín ọ́fíìsà obìnrin wa ní àlè ẹ jọ ṣe máa ma àlè ìyàwó yín ṣọ́ máa introduce àlè yín àlè ẹ̀ ṣọ́ máa introduce ẹ̀ sí yín ọ̀gá yín sọ fún mi pé ẹ̀hún ọkùnrin tó kú yẹn pé àlè ìyàwó mi ni pé wọ́n ti mọra wọn rí ẹ̀ dẹ̀ rò pé ìyàwó mi máa dẹ̀ jẹ́ kémi mọ̀ ẹ̀ rówó I don't know anything. Are you sure about what you're saying? Of course, I am very sure. I am a law abiding citizen of this country. And if you think otherwise, please take me to court. Please. Mr. Fola, what are the more implication ẹ̀sùn tó fi kàn Momo. As mọ̀ mother, I need dẹ̀ kọ́ ní court. So Momo mọ̀ nǹkan tẹ́ ń sọ. Bẹ́ẹ̀ lè expect kí n dẹ̀ parọ́ mọ́ra mi náà. Ìyẹn ló ṣe jẹ́ òye máa ṣe bá ẹ̀sùn rà. Nítorí o tí mo wọlé ṣe àgbà. Mi ṣe ọkọ̀. Mi ṣe ọkọ̀. ṣe rí wọ́n ní tí èèyàn bá yọ ilẹ̀ dà ohun burúkú a máa yọ ṣe. it's quite unfortunate wípé ọ̀rọ̀ yín láti rí bó ṣe rí. ẹ ṣàlàyé fún mi lẹ́kùnrẹ́rẹ́ kí ni nǹkan tí dat ṣẹ́gun ṣe fún yín tẹ̀ fi lọ pa sáà wáyé sáà àgbàlagbà ni ọlọ́run ló dé ní sáà wáyé tẹ́ ṣe máa sọ orúkọ báyìí sí mi ò mú kọkọ àwọn bọ́ìsì ti bẹ̀rẹ̀ lọ́rùn àlàyé tó ń dẹ̀ They've been asking me again and again, and I keep telling them but I don't know anything. Ọ̀gá mi, ẹ̀gbọ́n mi ẹ wà, ẹ̀ka ẹ̀ máa dìbò fẹ́ anybody nígbà yìí. Mi ti ọ̀gá ti fóònù ti ṣàlàyé fún DP owó ṣe rí. Ọ̀gá kí ló fún kí ló. Ṣàlàyé fún DP. mo lọ fún ìyá yín díẹ̀. ẹ káàárọ̀ sir. broda good morning no no no no no no. ẹ jọ uh, please i would like to see mr segun. ṣẹ́gun ṣẹ́gun ṣẹ́gun ṣẹ́gun wọ́n bẹ̀. Um, ṣẹ́gun. oh ṣẹ́gun ṣẹ́gun mo ti rántí ṣẹ́gun ṣẹ̀gẹ́ ọkọ adìẹ ó bẹ́ dìẹ sùn ẹdìẹ lóyún mo ti mọ ṣẹ́gun tó ń sọ sórí ṣẹ́gun tó ń sọ yìí ṣẹ́gun mà náìsì gan o ṣẹ́gun tún generous ṣó mọ̀ ń pa yẹn ṣẹ́gun ibi tó bá ní kó jókòó sí báyìí ni ṣẹ́gun máa jókòó sí. ẹ mo mọ sá. ó mò bọ̀ mò bọ̀ let me ròyìn ṣẹ́gun for you let me ròyìn ṣẹ́gun please ṣẹ́gun tó bá fi omi sí lẹ́nu báyìí tó fi lọ sí Dubai kó gbàbẹ̀ lọ sí Abu Dhabi kó gbàbẹ̀ lọ sí Kenya pẹ̀lú àwọn fẹ́mi wàláì ó máa bómi yẹn lẹ́nu ṣẹ́gun honestly sori mò ń lọ síbi kan tẹ́lẹ̀ ni o. ẹ ẹ má gbẹrù ẹ má gbẹrù kalẹ̀ sá ẹ má ròyìn ẹ má bọ̀dà ẹ kàn sọ flat ẹ fún mi. ok ok ok um, kò sí around like i said um, sori to bá ti lọ sìn ṣí gèètì yẹn first turning by your left the second turning by your right the third turning by your left one two three the third room yàrá ṣẹ́gun yẹn àní ṣẹ́gun lọ́jọ́ kun transformer lánàá nígbà tí transformer lana kàkà kí tún ẹ ẹ ṣẹ́gun bọ́ nísùnú nísùn kọ́ kọ́ kọ́ kọ́ oh my god tọ́kẹ́ máa lọ late fi sẹ́yìn lọ sà getting late flight olè jábílẹ̀ flight olè ṣẹ́gun ya ọmọlúwàbí léèyàn ọjọ́ kan fi orí ru ac ac tí ò ń ṣe tiẹ̀ tó ń jò ó ń jomi ní ó dẹ̀ forí ru ó ti get oh my god brother brother come come come come come come let me let me tell you something come brother come brother come. ṣe jẹ́ ni ọ̀pọ̀lọpàá sà ẹ̀wọ̀n àbúrò mi ẹ̀ orí ọ̀pẹ ó máa ń mugbó she she is not Mr. Fọlá ṣe bá gbàlagbà nìyí tí èèyàn bá jagun dé level kan torí wípé ojú ọjọ́ ti ń pòròrò a mọ̀ pé òun ti lose ogun yìí pé ogun yìí òun ò ríṣẹ́ mọ́ àbúrò yín ó tẹ̀lé yín dé scene of the crime ẹ tún eventually jẹ́wọ́ fún everything is on tape oh yes so talk to me and tell me the truth ó ṣeé ṣe kó jẹ́ nínú ọ̀rọ̀ tó bá sọ fún mi technically mo ṣe lè ràn ẹ́ lọ́wọ́. yes sir ẹ máa ní láti ràn mí lọ́wọ́ technically. Sherry, sir. I am a, a good citizen of this country, a law-abiding citizen. Initially, also, I am an architect. Um, the land we share. Ìkọ́nà àwọn ọmọ mi ló wá Ah, sir, mo ti ya project yẹn sórí fóònù mi, so. Um, So yẹ change ó ṣe ra fóònù ilé ìnáwó báwo. bẹ́ẹ̀ni sá mo ṣe get phone yẹn ni. but use phone ni na ta ló get phone. ẹ. ọwọ́ ẹ̀gbọ́n kan níbi tí mo ti máa lọ ń ṣiṣẹ́ náà ni mo ti get ẹ̀ mo kàn mọ ẹ̀gbọ́n yẹn bákan bákan náà ni. ẹ ẹ ṣe nǹkan tó yẹ kí n máa bẹ̀rẹ̀ ni pé mo láwọn bíi méjì kan tó fẹ́ ra fóònù fún gateman mi àti ọmọ kan so bá mi get contact ẹni tó ta fóònù ilé fún bóyá mo lè all right kò sí problem sir. okay um, that's nice. okay kò send ẹ sọ̀rọ̀ mi o màá rí ẹ ọ́fíìsì monday. okay sir madam kọ́ sir. ó wà ọ́fíìsì ó ń ṣiṣẹ́ nǹkan lọ. all right go take care. ó di mọ́ ẹ sir oh, all right sir. yeah, we should. É outro Yahume. Ah. Hello. Kolilo, Koliwa reachable at all. Not reachable, no Lumama Swafi, it's Mafia Kulo. Anyways, um, what's important right now ni pé mo fẹ́ sọ fún ẹ wípé fọ́tò tí o máa ń rí yẹn èmi ni mo ń send ẹ and um, I want us to sit and talk about it. Um, mo fẹ́ kí um, kájọ jókòó ká sọ̀rọ̀ nípa ẹ̀. Oh, ok, forward address orí phone. mi. Oh, okay, ok no problem. Can barely share go. All right. Okay. Uh, All right. Thank you. ọmọ mi wàá mú mọ ẹ dáadáa ọ̀rọ̀ tí mo fẹ́ bi ẹ́. If you lie to me, I'll kill you. If you tell me the truth, I'll still kill you. But I just want to know the truth. I want to know if you know, or rather, if you knew that that woman you are sleeping with is my wife. ṣọmọ It is, it is not how you think, sir. It is not how. Then how? Why? Why are you sleeping with my wife? No, no, no, no, no, no. Uh, uh, okay. Are you sleeping with my wife or not? Yes. Yes. ìyàwó mi ni now ìyàwó mi ni mo fẹ́ ní ṣùlọ́kà and you you slept with my wife Kọ́lá gbé kó sọ fún pé ẹni tó máa ń send the picture yẹn ó ti rí ó wà lọ́dọ̀ ẹ̀ kó máa bọ̀. okay okay okay sorry sorry sir. Hello. Ewa, Ewa. Daddy tó máa ń send àwọn pictures yẹn. He's right here with me now. Please, start coming over. I'm sorry. I am sorry. I am sorry too. I am sorry too. I was mad. I was angry. I was very unhappy. That why? To be just pé ọmọbìnrin tó pé mo love ẹ I pay I pay na bright price èèyàn kan ṣe my máa ṣe bẹ́ẹ̀ so so I went there and you know when I go there sir me mi ìfẹ́ ṣe tẹ́lẹ̀ but I was mad ìgbà tí mo rojú ẹ̀ ṣe eighteen him and I shot him in the head wọ́n á rò pé tí mo bá ti délé ìyàwó mi ò ní lè lọ bẹ̀yẹ mọ́ then we can both continue our life and I'll pretend as if nothing happened and we send kò sẹ́ni kankan tó màmí and mọ̀ pé òun tẹ̀lé mi and and bó ṣe ṣẹlẹ̀ ní ẹ̀sà and and and I am very sorry sir. Really? Yeah. It's the love you have for your wife that pushed you to kill another man. Uh, it was because I. I'm sorry. Is it really love or jealousy. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ yín jọ mí lójú gan o èmi ò kí ló gbẹ́ lè pààyàn ṣé pé bẹ́ẹ̀ ṣe jẹ́ńtù ọ̀rọ̀ burúkú wà nínú yín gan o ẹ lè pààyàn mi ò rò pé ìyá mi gan ló bí yín bẹ́ẹ̀ ṣe wà yìí o ọ̀rọ̀ yín jọ mí lójú o àlóde bí mo ṣe ṣe pátá mi tó gan mi nǹkan tó ṣẹlẹ̀ ń jọ yẹn was a mistake mi ò ní tẹ́lẹ̀ láti ṣe mọ̀ kó bẹ́ẹ̀ yẹn bọ́ mo ti promise pé mi ò ní ìrànwọ́ yẹn mọ́ láéláé mi ibi níbi ìdílé ti ya picture yẹn ni mo ti ní pé kó delete oh mo fẹ́ expect to be like that it was like eight or nine months ago i dey do i don't know. madam lákòókò ẹ̀yin ni mo kọ́kọ́ bá dúpẹ́ ó ṣeé ṣe pé information táwa ní wípé ẹ ti ní oyún sínú ọkọ yìí lè má ní ẹ rántí pé nígbà tẹ ẹ sọ fún mi ni mo ní kó mo lọ ṣe test láti confirm and lótìtọ́ oyún wà nínú yìí and um, ẹ rántí pé láti gbà tí mo ti lọ ni mo ti ní kó máa fún mi special treatment hmm? àbí mo jẹ́ kí ẹ sọ mi sẹ́wọ̀n mo wá ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run inú mi wá ń dùn pé mi ò fi ìyà jẹ olódodo nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tí ò mọ̀ tí ò mọ̀ kankan nídìí ọ̀rọ̀ wọ́n ti di ìyá oníyà I thank God for you. Hey, eh, Mr. Fuller, ó bá ṣe o. Hmm, nobody says tomorrow. Kí n tó máa wọ gbogbo wàkíwà wà ó ṣe tẹ̀lé wù yìí. Débi wípé ẹ fi owó owó jẹjẹ ẹ lọ́ọ́ fi pa ẹ̀dá ọmọlàkejì ǹjẹ́ mọ̀ pé ìyàwó ló ń sinmi you are not aware you are not and they cooperate with our ọlọ́pàá if you you walked in here aláfẹ́ dìtẹ̀yìn ìṣẹ́wọ̀n náà pleasure aláfẹ́ dìtẹ̀yìn ìṣẹ́wọ̀n náà pleasure ìwé they were innocent it's quite unfortunate honestly anyway i'm not here to decide anybody's fate kóòtù eh, ni à ń lọ monday lágbára ọlọ́run Hey, hey now àdúrà ni kẹ́ máa fi ràn lọ́wọ́ torí pé ibi tí à ń gbé first thing tomorrow morning ibi tó ju ati ẹ̀mí àti ìtìyàn lọ òun àti ìjọba ló dẹ́kun ìjọba àjẹjọ. sanjay. Come on, take this criminal away. unexpected. Lójú bá farabalẹ̀.